بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أفيا يفو الله a fi ọpẹ́ fún un atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. òní ni yọ́mọ̀lẹ́ ahad déètì òní ní ọjọ́ kẹrin oṣù keje oṣù Rajab ọdún fourteen forty three. ọjọ́ kẹrin oṣù keje ọdún fourteen forty three. òní ni ọjọ́ tí a máa ń ka tírà umudatul ahkam tírà umudatul ahkam ibi tí a bá dé ibẹ̀ ni adisu eighty one ńlá kàkẹ́yìn. Adisu eighty two lábẹ́ orí ọ̀rọ̀ tuntun báàbò lè mọ́kùnrin yá akulu mina sọ ìdèlè halal. orí ọ̀rọ̀ oníhùrùmí lè jẹ nínú ìdọdẹ ẹni tí kìí ṣe oníhùrùmí. oníhùrùmí ó lè jẹ nínú ìdọdẹ ẹni tí kìí ṣe oníhùrùmí. nínú ohun tí a ti kà síwájú ni pé oníhùrùmí kìí dọdẹ kìí dọdẹ. láàrin àsìkò tí ó wà nínú iṣẹ́ hajj tó ti gbé húrù mi. ṣùgbọ́n ẹni tí kò sí nínú iṣẹ́ hajj tàbí umura tí òun bá dọdẹ oníhùrùmí ó lè ra

خرج حاجا خرج حاجا فخرجوا معه فصرف طائفة منهم فيهم أبو قتادة فقال تدخلوا ساحل البحر حتى نلتقيا فأخذوا ساحل البحر فلما انصرفوا أحرموا كلهم إلا أبو قتاده لم يحرم فبينما هم يسيرون إذ رأوا حمر وحش حمر وحش فحمل أبو قتادة على الحمر fàákọ̀rà mi níhá àtàánán fanazalu fa'akalu min lahmiha wa qalu anna akulu lahmi saydin wa nahnu muhrimun فحملنا ما بقي من لحم الأتان فلما أتوا رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله إنا كنا أحرمنا وقد كان أبو قتادة لم يحرم فرأينا حمر وحش فحمل عليها فحمل عليها أبو قتادة فعقر منها أتانا فنزلنا فأكلنا من لحمها ثم قلنا أنا أكل لحم الصيد ونحن محرمون فحملنا ma baqiya min lahmiha qal aminkum ahadun amarahu an yahmila alaiha aw ashara ilaiha qalu la qal fakulu ma baqiya من لحمها وفي رواية فقال ما أكن منه شيء فقلت نعم فناولته العدد فأكلها حتى نفدها وهو مهرم Hadith 282. Hadith 282. Nínú tírà Umudatul Ahkam. An Abi Kọ̀tàádà. Láti ọ̀dọ̀ bàbá Kọ̀tàádà. Radiyallahu anhu. Anna Rasulallah sallallahu alayhi wa sallam dájúdájú òjìṣẹ́ Allah kọ́rajà hajà ó jáde láti lọ ṣe hajj hajj kékeré umura fàkọ́rajú máàhù àwọn ènìyàn kan sì jáde pẹ̀lú rẹ̀. fásọ̀ráfàtọ́ ìfàtà ó sì darí igun kan nínú wọn nínú àwọn tó jáde pẹ̀lú ẹ̀ yẹn ó darí igun kan nínú wọn. ó darí wọn lọ sí àyè kan fihim abu kọtaada lára àwọn tí ó darí lọ sí àyè kan ni Abu Qatada wà. fakọ́l ànábì wa sọ fún àwọn èèyàn tó ránṣẹ́ yẹn pé kúlù sáhìlà lè báhàr ẹ gba ọ̀nà etí odò lọ ọ̀nà etí odò ní kẹ́yìn ó gbà. àtá nàlẹ́tẹ́kìyà títí a ó fi pàdé ara wa. ó fẹ́ lọ ṣe umura ó fẹ́ lọ ṣe umura àwọn kan wá tẹ̀lé nínú wọn yẹn ó wá ní káwọn kan gba ọ̀nà kan ọ̀nà bíi tí odò ó ti wá níbi tí wọ́n ti pàdé ara wọn níwájú. fàhákàlú sáhílà libahari wọ́n sì gba etí odò lọ gẹ́gẹ́ bó ṣe pa wọ́n láṣẹ. fàlámà ìsọ̀rà fún nígbà tí wọ́n ń lọ nígbà tí wọ́n ń lọ àbí nígbà tí wọ́n ń lọ aharamu kulluhum illa abu qatada wọ́n débi tí wọ́n ti gbé urumi ní mikot gbogbo wọn ni wọ́n gbé urumi illa abu qatada àyàfi abu qatada lámúyóhúrím òun ò gbé urumi tiẹ̀. fàbáyìnà máhùm yẹ̀sìrúnà lẹ́yìn náà láàrin ìgbà tí wọ́n rìn lọ nígbà wọn gbé rúmi tán wọ́n lọ. wọ́n lọ. ìdí rọ̀ áwọ̀ humura wa aṣín ni wọ́n bá rí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ igbó àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ inú igbó kẹ́tẹ́kẹ́tẹ́ oko. fàlámà nsọ́rafù nígbà tí wọ́n ń lọ ahárọ̀mù kúlùhùm gbogbo wọn wọ́n gbé ila ilá kọtada kọ̀tádà àyàfi bàbá kọ̀tádà lámúhórímù lam yohrim òun ò gbé urumi tiẹ̀ fàbẹ́yìnà máa hum láàrin ìgbà tí àwọn èèyàn yìí yẹsì rúùnà láàrin ìgbà tí wọ́n wá ń rìn lọ lórí ìrìn àjò wọn ìrọ̀ àó humura wahashin wọ́n wá rí kẹ́tẹ́kẹ́tẹ́ igbó wọ́n rí kẹ́tẹ́kẹ́tẹ́ igbó. fahamala abu kọtaada alálẹ humuri baba kọtaada ó dìde láti dọdẹ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ náà fahamala abu kọtaada alálẹ humuri ó dira ó gbé nǹkan tí yẹn máa fi dọdẹ láti dọdẹ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ náà. fàákọ̀rọ̀ mi ní àtàánà ọta ọfà mọ́ ọ̀kan ó sì gun abo kẹ́sẹ́kẹ́sẹ́ kan lọ́kọ̀. fanazalu lẹ́yìn náà wọ́n gúnlẹ̀ sí àyè kan lórí ìrìn àjò wọn láti sinmi. fàákàlú mílámìyá wọ́n ṣàyàn abo kẹtẹkẹtẹ wọ́n sì jẹ nínú ẹran rẹ àmọ́ bí wọ́n ṣe ń jẹun lọ àwọn kan nínú wọn tí wọ́n mọ tí wọ́n ti gbọ́ nípa òfin tó de onírùmí wàkọọlù wọ́n sọ pé anáàkùlù láhàmẹsọ ìdìn ṣé a jẹ ẹran ìgbẹ́ wànánú muhrimun tó sì jẹ́ pé a ti gbé húrùmí oníhúrùmí ni wá. fahamalina ma bakiya min hamile atan a bá gbé èyí tó kù nínú ẹran abo kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn kẹ́tẹ́kẹ́tẹ́ oko. làbá gbé e. apáàkì ẹ̀ àgbèdání. falama àtàwọn Rasulullah sallallahu alayhi wa sallam nígbà tí adé ọ̀dọ̀ òjíṣẹ́ Allah kọ́ọ́lù wọ́n sọ pé ya Rasulullah òjíṣẹ́ Allah inna kunna ahramna. àwa ti gbé wúrù mi ọkọ̀dìkánà àbùkọ̀tàdá làmúyòrìm àbùkọ̀tàdá kò sì gbé wúrù mi fọ̀rọ̀ àyínà humura wáṣín labari kẹ́tẹ́kẹ́tẹ́ igbó fahamana àléyà àbùkọ̀tàdá ni àbùkọ̀tàdá ló bá dìde sí i. fàákọ̀rọ̀ mi ní ha àtàánẹ̀n ó sì ta abo kẹ́tẹ́kẹ́tẹ́ igbó ọ̀tá lọ́fà ó mú balẹ̀. fanazalina àwa dúró sáàyè kan lórí ìrìn wa a ní ká sinmi bẹ́ẹ̀ fàákálínà mílámì ha àwa jẹ ninu ẹran abo kẹtẹkẹtẹ okòwò. fún makulina lẹ́yìn tá a jẹ nínú ẹ̀ tán àwa sọ pé ànákùlù láàmà sọ́ídín wà nánú mùhùrìmùn ṣé a jẹ nínú ẹran àgbẹ̀ tó sì jẹ́ pé a ti gbé wúrù mi fàhàmálínà mà bá ìdí nìyí tá a fi gbé eléyìí tó ṣẹ́kù tá a fi palẹ̀ mọ́ tá a gbé dání. kí lórí sí ògìṣẹ́ Allah kọ́ọ̀l ànábì sọ pé aminkum ahàdùn amarahu ṣé ẹnìkan wà nínú yín nínú ẹ̀yìn tẹ́ gbẹ́rù yẹn tó jẹ́ pé òun ló pa àbúkọ̀ tádà láṣẹ pé ẹran ìgbẹ́rẹ̀ ọ̀yà pa á. ṣé ẹnìkan nínú yín ló pa á láṣẹ pé kó dọdẹ rẹ̀ àyàmìlà àlehà pé kó dọdẹ ẹ̀ àṣàrà ìlera tàbí ẹnìkan nínú yín òun ló tọ́ka ẹ̀ sí pé wò ó ẹran àgbẹ̀rẹ̀ kọlu là wọn ni rárá o ẹnìkan kan ò pa á láṣẹ pé kó dọdẹ ẹnìkan kan ò sì tọ́ka ẹran àgbẹ̀ sí àbúkọ̀tàdà kọ́l fákùlù mà bá kìyàmì láàmìyà ànábì wa sọ pé ẹ jẹ èyí tó ṣẹ́kù nínú ẹran rẹ̀ ẹ wàfí rìwáyàtìn nínú ẹgbàá wa kan fakọ́l ànábì sọ́nbẹ̀ pé má a kò mí ní use ìhùn kíní kan tún ṣẹ́kù nínú ẹran yẹn pẹ̀lú yín ṣé nǹkan kan tún ṣẹ́kù ṣé ẹ jẹ́ ṣẹ́kù ṣé ẹ jẹ́ tán fàkúlítù naam mo sọ pé bẹ́ẹ̀ ni ànábì sọ fún àbúkọ̀tà bẹ́ẹ̀ pé ṣé nǹkan kan ṣẹ́kù nínú ẹran yẹn wọ́n sọ pé bẹ́ẹ̀ ni fanawalituhu àlè àdúdà mo bá fún ní apa apá ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ igbóhùn mo bá fún fa akala ha ànábì jẹ́ àtà nàfídà ha títí ó fi jẹ́ tán. wàá wà múhùrìmù ànábì sì ti gbé úrù mi. àdéhìsì yẹn ń jẹ́ kó yé wa wípé oníwúrùmí kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ dọdẹ kò sì gbọ́dọ̀ ráyàn ní iṣẹ́ ọdẹ ẹ wá ná kí ni pírọ́blẹ́mù yín gbẹ̀yìn náà. onírùmí kò gbọ́dọ̀ dọdẹ kò sì gbọ́dọ̀ rányàn ní ọdẹ ìdọdẹ. àmọ́ onírùmí ó lè jẹran ọ̀gbẹ́ nígbà tí ò bá ti já sí pé ọlọ́wọ́ sí pípa ẹran ìgbẹ́ yẹn. àbú kọ̀tádà òun èso oníhùrùmí àwọn yòókù rẹ̀ ni oníhùrùmí. àbú kọ̀tádà tí kìí ṣe oníhùrùmí àwọn yòókù rẹ̀ tí wọ́n jẹ́ oníhùrùmí wọn ò lọ́wọ́ sí. Si, iṣẹ́ ọdẹ tí àbúkọ̀tádà ṣe ní ọ̀nà kan tàbí òmíràn wọn lọ́wọ́ sí i wọn ò ránṣẹ́ wọn ò sì pe àkíyèsí ẹ̀ sí pé ẹran ìgbẹ́rẹ́ yìí òun fúnra ara rẹ̀ ló gbèrò ìdọdẹ òun náà ló sì pa á so kì í wá ṣe ìwọ̀ mọ́ fún oníhùrùmí láti jẹ irú ẹran ìgbẹ́ bẹ́ẹ̀ hadith two eighty three ani Sa'ab ibnu Jassama alaysi annahu ahada lirasulillahi sallallahu alayhi wa sallam himaran wahshiyan wa huwa bil abwa أو بودان فرده عليه فلما رأى ما في وجهه قال إنا لم نرده عليك إلا أنا حرم وفي لفظ لمسلم رجل حمار وفي لفظ شق حمار وفي لفظ عجز حجز حمار tọ́ adis two eighty three láti ọ̀dọ̀ sáàbù ọmọ jasama aláìsí dájúdájú ahada lè rasulillahi sallallahu alayhi wa sallam himaran wahshiyan ó ta ànábì lọ́rẹ kẹ́tẹ́kẹ́tẹ́ igbó ó fún ànábì ní kẹ́tẹ́kẹ́tẹ́ igbó tó dọdẹ rẹ̀ wàá wà bíi àbùwà nígbà tánábì wà ní àbùwà tàbí nígbàtà níbi wà ní wàdán orúkọ ààyè ní méjèèjì àbùwá tàbí wàdán. fàrọ́dàwó àléyìí ànábì sì dá a padà fún un pé ma mú nǹkan rẹ̀. fàlámà rọ̀ á máa fi wájú nìhí nígbà tí ó rí ohun tó wà lójú ànábì ó wo fèsì ẹ̀ kọ́ọ́l ànábì wa sọ fún pé iná lámnà rúdàwó àlẹ́yíkà ilá anahurumun dájúdájú àwa kò dá a padà fún ọ o bí kò ṣe pé dájúdájú oníhùrùmí ni wá nínú láfdì muslim nínú ẹgbà wa ti muslim wọ́n ní ẹsẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ kan ló fànàbì nínú ẹgbà wa kan wọ́n ní apá ni nínú ẹgbà wá kan wọ́n níbi ìdí kẹ́tẹ́kẹ́tẹ́ kan ni kókó ni pé ó fún ànábì ní kẹ́tẹ́kẹ́tẹ́ gbójẹ ànábì sì kí ni ànábì kọ̀ ó dá padà fún un ẹ jẹ́ ká ka ìtọ́sí ọ̀rọ̀ ìyàtọ̀ tó wà láàrin àdìsí yìí àdìsí Kọ̀tádà nìyí ẹran ìgbẹ́ tí wọ́n gbé fún oníwùrùmí láì torí oníwùrùmí dọdẹ rẹ̀ jíjẹ ìyẹn jẹ́ ẹ̀tọ́ fún oníwùrùmí bí bẹ́ẹ̀ kọ́ kò lẹ́tọ̀ọ́ fún un láti jẹ nínú rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam ó jẹ ẹran ìgbẹ́ tí bàbá kọ̀tádà pa nítorí pé bàbá kọ̀tádà kò dọdẹ rẹ̀ nítorí ẹnìkankan bí kò ṣe nítorí ara rẹ̀. àmọ́ ànábì sallallahu alayhi wa sallam lérò pé sáàbù ti torí òun ló fi dọdẹ ìgbẹ́ fún un láti fi ṣe òun ní àlejò sọ torí báwọn. tíyẹn tún túmọ̀ sí wípé àníṣe mi kò gbọ́dọ̀ fi ọ̀nà kankan ní ipa níbi ìdọdẹ. ọdẹ ò sì gbọ́dọ̀ dọdẹ nítorí oníhùrùmí. ànábì wa ń sọ̀spẹ́sì wípé sáàbù. So nígbà tó ti rí òun nítorí òun ló fi lọ ṣe kíni ló fi lọ dọdẹ wá ìdí tí ànábì ò fi jẹ́ nìyẹn. ẹ wo àlàyé tí mo ṣe síbẹ̀ yẹn ẹ jẹ́ kí n pè wá sí àkíyèsí pàtàkì lórí ẹ̀ nítorí wípé hmm, ìmọ̀nà ọlọ́run ìmọ̀nà ọlọ́run. òǹtẹ́lómi máa lérò ni pé pọ́ńtọ̀ ni òǹtẹ́lómi lérò ni pé pọ́ńtọ̀ onímọ̀nà ọlọ́run sọmọ pé nípasẹ̀ ìmọ̀nà ọlọ́run ló fi wà lẹ́jẹ̀ náà bó ni ó ṣe ajẹ́ pọ́ńtọ̀ báwo ló ṣe fẹ́ jẹ́ pọ́ńtọ̀. àgbọ́yé ọ̀rọ̀ ọ̀wọ́n ju ọ̀rọ̀ lọ àgbọ́yé ọ̀rọ̀ ó ṣe kí ni ọ̀wọ́n ju ọ̀rọ̀ lọ. ìdí nìyí tó fi já pé tó fi jẹ́ pé àwọn ulama àwọn tí ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ wọn àwọn tí ọ̀rọ̀ ń bẹ ní ọwọ́ wọn àwọn násù Qur'an ó ń bẹ lọ́wọ́ wọn násù hadisi ó ń bẹ lọ́wọ́ wọn tó ń ti bẹ́ẹ̀ wọ́n yapa ẹnu. ìyẹn jẹ́ ká mọ̀ wípé bí ìmọ̀nà ṣe wọ́n tí kì í ṣe pọ̀ńtọ̀ tó kàn lè rí ẹjọ́ e anyhow illa bi tawfiki min Allah bí kò ṣe nípasẹ̀ kòǹgẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba àlekèọ́lá hmm. bẹ́ẹ̀ náà ni àgbọ̀yé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe wọ́n kó wa lè mọ̀ pàgbọ̀ yí ọ̀rọ̀ wọn pé ọ̀wọ́n ló fi jẹ́ pé a máa gbọ́ pé ìyapẹ̀nu àwọn àfáà ìyapẹ̀nu àwọn kì í ṣe pé àwọn àáfàá kan yapa ẹnu láì sí ọ̀rọ̀ rárá lórí àyà kan àwọn àáfàá ò yapa ẹnu lórí ìtumọ̀ rẹ lórí àdísì kan àwọn àáfàá ò yapa ẹnu lórí ìtumọ̀ rẹ nítorí pé ohun tó ń kálukú gbọ́yé ń bẹ̀ ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ sì wá máa wò ó. kì í ṣe gbogbo ògbà ni yóò gà sí pé ohun tó gbọ́ yé òun ó wọlé ohun tèmi náà gbọ́ yé òun ó wọlé eléyìí tẹ́lẹ̀ náà gbọ́ yé òun ó wọlé bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ìgbà ni máa ń rí bẹ́ẹ̀ ọwọ́n nínú ìgbà tí máa ń rí bẹ́ẹ̀ ok ibi tí mo wá ń bọ̀rọ̀ lọ ni wípé nínú àwọn tí wọ́n máa ń ta ko hadisi nínú tá a máa ń gbọ́ lẹ́nu wọn irú ẹ̀ ni tí tá a dá kọjá yìí tá a já sí kòtò òun lórí àdìsí méjèèjì tó bá dé ọwọ́ àwọn tí ọlọ́run ò fún ní àgbọ́yé rẹ̀ wọ́n sọ pé ẹ wò ó àdìsí Bukhari ni o ọ̀kan sọ pé ànábì jẹ nínú ẹran àgbẹ̀ ok ọ̀kan sọ pé ànábì ò jẹ wọ́n lè wò ní ká dìmú nu méjèèjì. Hmm. gbogbo ẹni tí mo ẹ̀ bá ti kúrú nípa Islam ìtọ́lọ́wọ́ kọ̀ọ̀kan fi ṣàdánwò fún un tó sì ń pè rẹ̀ láàfáà gbogbo ẹni tí ìmọ̀ ẹ̀ bá ti kúrú tó kúrú tó kéré gan-an tó sì ti sọ̀rọ̀ ẹ̀ di àfáàgbà nínú àdánwò tọ́lọ́wọ́ taari sí i ó ní pé yóò máa rí àwọn ọ̀rọ̀ méjì tí ó fẹ́ takora wọn nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam. nínú oore tọ́wọ́ wa máa ń ṣe fún àwọn àáfàá gbà tá a fi pè wọ́n ní àáfàá gbà òun ni pé ohun tí wọ́n aláàbọ̀ ẹ̀kọ́ ń kà kún pọ̀ takora wọn nú àdíìsì àwọn àáfàá gbọ́ wà wá ọ̀nà àbáyọ sí i tí òfin ní takora wọn ẹ wo àdíìsì tí mo sì tọ́ sọ̀rọ̀ fún nísìn àdíìsì àbúkọ̀tàdà òun sọ pé ànábì jẹ́ Eh, nínú ẹran àgbẹ̀ tí àbúkọ̀tà dàdọ̀dẹ rẹ̀ àdìsí ti sáàbù ó ní ànábì ò jẹ́ eléyìí tí sáàbù gbé fún un. ìjísí ń bẹ lábẹ́ àìjẹ́ rẹ̀ ni pé kí ni èròǹgbà ẹni tó dọdẹ ó o ṣé èròǹgbà ẹ ni pé nítorí. oníhùrùmí ló ń fi dọdẹ àbí ó dọdẹ tiẹ fún àǹfààní tara tiẹ tó bá ti jẹ́ pé ó dọdẹ nítorí oníhùrùmí oníhùrùmí ò gbọdọ je in addition to that òun ni kó tún wá dá sí pé fún ara re ló pa á láṣẹ pé lọ́ba ń dọdẹ wá. in addition to that oníkó tó wágá sí pé oníhùrù mi ló sọ pé gbó ẹran ọ̀yà ní lọ yìí. so tí ẹ bá ti pàdé àwọn tí mọ̀ wọ́n kúrú àwọn tí wọ́n èso mẹ́sìn àmọ́ tí wọ́n ti sọra wọn di àfáàgbà sínú ìjọ wọn tí wọ́n ti sọra wọn di mufti kò sí ní tí wọ́n èso ra wọn dà ní ìsìn wọ́n kàn sáwo oyè kan ni wọ́n gbé karí ńgbọ̀ bára rẹ̀ bá máa gbọ́ wípé wọ́n ní à àdínsì yóò takora wọn ládìsí táwọn àfáà ti yanjú táwọn àgbà àfáà ti yanjú mọ̀ wọn ara rẹ̀ wàhálà tó bá dálẹ̀ nú ẹ̀sìn ọ̀dà fún lọ́jọ́ àlìkìyàmà ẹni tó bá lè yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ni kó gbà pé òun làáfáà. tó bá ti dá ọjọ́ ọ̀rọ̀ ẹ̀sìn má pèrè ẹ̀ láàfà ń gbòòrò fáwọn èèyàn má pèrè ẹ̀ ní akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọgbà ládàá tó bá ń pèrè ẹ̀ ní akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ti pèrè lákẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ò ní wá kó wàhálà kankan wá lọ ọ̀wọ́n bá náà ló sì ra máa pírátìsì o ẹ jẹ́ kí mọ ara wa. tó ti yé. two eighty three tọ adi two eighty three òun ló parí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ hajj nínú tíra umudatul aka so ṣe wẹ́kú pẹ̀lú tí a ti ń bẹ lọ́wọ́ rẹ àbí ti yẹn yàtọ̀ so ṣe wẹ́kú pẹ̀lú tí ń bẹ lọ́wọ́ rẹ so oríwọ̀ tọkàn wá jókòó sí tàlímù tó ń ṣe nǹkan míì ó ń ṣera rẹ ní o ó ṣe mí o ara rẹ ló ń ṣe. gbogbo ọwọ́ tó ń ṣe nǹkan mí ni mò ń rí mo kàn ń wú ọ̀ràn ni mo kàn ń wú ọ̀ràn ni lórí àdísì ìnámalẹ̀ àmàlú beniyat wà ìnàmà lẹ́kùlẹ̀ mùríhìn mànáwà fàmàǹkànà ti ìjìrátùhù ìlàlọ́ wà fa ìjìrátùhù ìlàlọ́ wà rọ̀sùlìhì ti ìjìrátùhù lìdúníyà yusibuha. awu imora ati nri e nke wa fa-ejera to hu ila ma ha jerali a disinu fun bi nisimi pe a niyan la fi n sise eniwek inu nse ta n se inu esi nwanyi pe da niyan ni e ma wa se tie nitori ito lo níbàámu sí súnà ànábì ẹ̀san tí ó gbà náà yóò dúró sórí torí tọlọ́hún ẹ̀san tọ́lọ́hún bá máa ń fún ẹ tó ṣe nǹkan torí tiẹ̀ tó ṣe nǹkan tó wà níbàámu sí súnà ànábì ni ó gbà wọn náà sì mọ̀ pé ìwọ̀n gangan lẹ̀san àmẹ́bá lọ ṣe iṣẹ́ ẹ̀sìn tiẹ̀ tó ṣe nítorí ilé ayé ilé ayé òun tọ́lọ́ bá ti kọ́ mọ́ ọ pé yóò nípìn bẹ́ẹ̀ torí kò sí nǹkan mi tó tún lè máa ṣe nírú ìjókòó yìí àfi kó jẹ́ nǹkan ilé ayé yàtọ̀ sí nǹkan tá à ń ṣe yìí yàtọ̀ sí tá à ń ṣe lọ́wọ́ yìí kò sí nǹkan mi tó tún lè sọ pé o tún ń ṣe àsìkò yìí sàsìkò tìláwà fún wọn àsìkò yìí kì í sàsìkò tìláwà ọba àmọ̀ kọ́ fẹ́ tìláwà ó jókòó lé rẹ ọmọ ṣe tìláwà rẹ lọ́mọ ok so ajẹ́ pé nǹkan míì tó ní ṣe pẹ̀lú ayé ni so ayé tó wá ń pọ̀ sùn yẹn tọ́lọ́mbà kọ́ mọ́ ni o kì í ṣe gbogbo ẹni tó pọ̀ sú ayé lọ́lọ́run fún láyé nígbò atájọ́ kò ní sìn kò sẹ́ni tí ò tí pọ̀ sú mọ́tò èyàn mélòó ní mọ́tò nù wa kò sẹ́ni tí ò tí pọ̀ sú ilé èyàn mélòó tí kọ̀lé nù wa so kì í ṣe gbogbo ẹni tó pọ̀ sú ayé lọ́lọ́run mọ́ fún láyé ọkàn wà lùsì pọ̀ wábí nítorí tó ń pọ̀ sú tọ́lọ́wọ́ kọ́ mọ́ ó tún lùsì ẹ̀ so ìwábí rẹ wá jẹ́ ìwábí asán why can't you sleep at home? wọ́n ti fẹ́ kan sùn lẹ́yìn. ẹ́ ọdún ẹ̀ka sùn lé yín lẹ́tọ̀ kú ti rọrùn ní ó ti ń wà láìf <laughs> so bó òwúlẹ̀ wá èmọ̀ ṣe mi ń lọ kó tó wá wá kó tó wá ń kó bára rẹ ni tí má ń wú ọ̀ràn mò ń wú ọ̀ràn ni o pé máa kó bára rẹ nsò o aláwọ̀ ni o. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ̀ ń wò ń wọn ò wá nítorí ọlọ́run bẹ́ẹ̀ náà níbẹ̀ náà àwọn ọkùnrin àìsàn tí ń sobi ní sọkùnrin kọ́lọ́wọ́ ṣàánú wa.